wọ́ọ̀sì tó báyìí rí àfi tá a bá parọ́ fúnra wa ló kù. ṣe jẹ́ pé nígbà nàìjíríà bá bàjẹ́ wọn gbé e fún yorùbá. ẹni tí mo fẹ́ kẹ́yìn o ẹ̀yin tẹ́ jọ́jọ̀gbọ́n tẹ́ ń gbọ́ mi láàárọ̀ yìí mo dúpẹ́ pé ẹ̀yin gbédè tèmi èmi gbọ́ ti èé ṣe tọ́jẹ́ pé gbà gbogbo nàìjíríà bá dojúrú bí ẹsẹ̀ kínní kan ní agbè e fún yorùbá. ilé bá lọ wò tán ìgbà san jọ ń bára ṣe ni àwọn aráàlú ń bẹ̀rẹ̀ náà ni. wọ́n fẹ́ máa gbé sépè. E bá sì wò tán láàrin ọdún mẹ́jọ tó san jọ ṣèjọba kò sẹ́ni tó fi kún owó epo. ẹ̀ẹ̀mẹrin sẹ́ẹ̀ márùn-ún ni wọ́n ń increase owó epo láyé Ọbásanjọ́. ó sì fa náà ni pé gbogbo tí wọ́n ti bàjẹ́ ńlẹ̀ lọ́básanjọ́ ń dọ́gbọ́n lọ́dọ́gbọ́n lọ́dọ́gbọ́n ó sì yí mọ̀ yí mọ̀ yí mọ̀. gbogbo gbèsè tí wọ́n lọ yá lókè òkun ọbásanjọ́ san pa. tí wọ́n lè foríjìn àwọn foríjìn à èyí tí wọ́n ò lè foríjìn wá ọbásanjọ́ san. gbogbo nǹkan ó tùbà ó tùsẹ̀. a lọ lóun fẹ́ ṣe kẹta tó bá sẹ̀yìn ń kọ́. iṣẹ́ tó ti ṣe é lẹ̀ tọ́ ẹ pé nǹkan tẹ́ ẹ ti bàjẹ́ tẹ́ ẹ mọ̀ pé ó ti bàjẹ́ tẹ́ ẹ wá tì í sí. ọwọ́ àtúnṣe tán ta lójú òní rò pé á bí kínní yìí bó ṣe dọbẹ̀ yìí bó tiẹ̀ jọ́dún méjì kí n lò sí. ẹ wò gbọ́ Ọbásanjọ́ kọ̀ọ̀kan tí worst tó báyìí ni ó worst ń gbà yẹn náà gbogbo nǹkan tí mara ní èèyàn pátápátá lọ wáyé ẹ lórí ìjọba ilé yìí gbogbo tí mara ní èèyàn lọ wáyé lórí ìjọba yìí lọ fà á lára tí ó sì lè mára ni aráàlú òun náà ni custom duty ẹ̀ńtọ́ kẹ́ ọjà wá látòkè òkun gba àwọn ní Corolla ní ìsìn wọ́n mọ̀ fi bíi mílíọ̀nù mẹ́ta ó lé gbà ẹ bá fi mílíọ̀nù mẹ́ta gba Corolla tí wọ́n bá tiẹ̀ bùn nílùú òyìnbó pé mo fún ọ ní Corolla ẹ̀ máa mú un lọ yóò sá fi owó gbé yóò fi bíi one million six gbé láti ìlú òyìnbó wọ́n bá dé àtàgbà àtàgbà gbogbo nǹkan kan àjàgbà àjàwò tí wọ́n bá ro gbogbo ẹ̀ mọ́ra wọn èló ni Corolla wà jẹ́ lórí igbá. mo fi yẹn ṣe sampo bẹ́ẹ̀ lọ́lọ́ bẹ́ẹ̀ lọ́lọ́ n tọ́ lọ ra Corolla náírà tó sẹ́ náírà tó jẹ́ wípé bíi seven hundred to one thousand lọ́yẹ̀ kọ́ ní wọ́n ń tẹ́lẹ̀ òun sẹ̀ ní one million seven ṣé yọ̀ wá kò ní romi àtìyẹ̀ fún léyìn olórí. wàhálà ń lọ. èyí ṣe táwa náà ya létí lápá tó jẹ́ pé a ní béèrè wò a béèrè odò ká tó rọ̀lù. wọn kàn ń sọ̀rọ̀ sọkúsọ pé nàìjíríà ó pín nàìjíríà ó sì gba <laughs> gbèsè tá a jọ jẹ ta ni wọn á kó gbèsè fún bí wọn bá pín nàìjíríà mẹ́ta ta ni wọn ó kó gbèsè fún àbí wọn ó pín gbèsè mẹ́ta náà ni. nígbà nígbà ayé bá rójú tó de ìlú tòrò ènìyàn máa pín ènìyàn máa pín orílẹ̀-èdè. tẹ́ ẹ bá wo ẹ bá lọ sí Malaysia àtàwọn Singapore jọ wà tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ bá dé Malaysia ní ìsìn ìlú tá a lè fi wé ní àjọ àgbáyé kọ̀pọ̀ nípa bó ṣe dáa tó bẹ́ẹ̀ bá tún dé Singapore náà ẹ̀ tún rò pé ah, ah, ṣé ìlú tí a ní ẹ ya kúrò lára Malaysia lenujo meta ere. nigba nígbà àwọn òfìbànújẹ́ túká tọ́jẹ́ wípé ìrọwọ́rọsẹ̀ ńgbà gbogbo nǹkan dá ní a pín ogún tá a pín Nàìjíríà ní ìsìn kọ tayọ gbèsè bá a bá pín nǹkan ní Nàìjíríà ní ìsìn gbèsè lájọ ni ẹnìkan. Eh, báyìí báyìí bàbá ẹ̀yin ti bọ́ lóko ẹrú ti yín nígbà ó rí fọ́tò mi nígbà mò ń wọnú bàálù báyìí ọlọ́run jáwa náà ò lè jápa o màá sọ fún ẹ̀mí ọ̀ jápa o àjọ nàìjíríà jẹ́ ni àjọ tún ṣe ni. lọ amẹ́ríkà láìpẹ́ bí mo bá lọ yín dé lọ lọ wọ́n padà. kábíyèsí ọlọ́run àmọ́ yí ìlú wa ìlú tó lè fọ́ agbádá láàárọ̀ kùtùkùtù sẹ́ńtì ọlọ́wọ́ rẹ̀ tó lè wọ sẹ́ẹ̀tì jábélé kan àti níkà kó o sì yàn jáde lọ́dàn wò ní Canada wọ́n wọ sẹ́ẹ̀tà níkà kó o pọ̀ fẹ́ sin ọ̀rẹ́ rẹ̀ owó tiẹ̀ tí ó ti rọ́nà gbọ́kọ̀ dọ́dọ̀ ná wọ́n tó fẹ́ sin ọ̀rẹ́ rẹ̀ jáde jọ́mẹ́rin ló fi ráàyè jáde nù létí snow ó mọ́tò mọ́lẹ̀ wọ́n gbóná sí da gbogbo ẹ̀ sí ọ̀fọ̀ gbogbo mọ́tò ó ṣe gbá pẹ̀lú omi gbóná síbẹ̀síbẹ̀ náà kò tún stáàtì. Ah. ìdíjọ́ mẹ́rin tó sì fi ṣiṣẹ́ n kò sí ní tọ́ kan àwọn ará Canada ọ̀sánwó lé o ọ̀sánwó náà tó ń lò ọ̀sánwó ọ̀sánwó káàdì tó fi ń wo tó tó tó tó ń lò ọ̀sánwó íńtánẹ́ẹ̀tì. níbo la wá báyùn dé. ọ̀gá wa tó wà ń bẹ̀ ó wu òun náà kó ṣe dáadáa wọn wá ṣàgbẹnusọ fúnjọba o ẹ mọ̀ sí mi gbọ́ o. ibi ara ni ìlú dé. ọba tó ní mí mo fi búra fún yín ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí mò ń ṣe pírójẹ́ẹ̀tì kan lọ́wọ́ mọ́mọ́ mọ́ stọ́ọ̀pù ẹ̀ nípa ẹ̀yìn lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tó kàn Eh, bí ìlú bá ń ṣe gbùrùgbùrù bí ṣe ń ṣe yìí kéèyàn tiẹ̀ kọ́kọ́ wo ibi tí yóò sùn lọ náà. nígbà àwọn ẹnjìníà bá fún ọ ní eh, quotation pé ókè o three point five million lónìí tó di ọ̀sẹ̀ méjì tán ni ọ̀rọ̀ gbàbẹ̀ lọ́mọ́ ó ti di five point eight sẹ́ẹ̀ni máa jà gbogbo bí ọba gadé kó tiẹ̀ kọ́kọ́ lọ rèé sinmi wọ̀ ọ̀nà gbogbo bí ọba gadé kọ́ gadé bẹ̀ ká kọ́kọ́ wò. ọ̀dẹ́tọ̀ ọ̀dẹ́rẹ́lẹ́ ọlá gbọ̀ngbò ọ̀nà láyẹ̀dá igi ìdálóko ọ̀pára alẹ́ àjà èjì òpèrò ọ̀nà lóde tọ́jẹ́ pé gbàjọba bá dojúrú ni a máa gbé e fún Yorùbá ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ èké fẹ́ sọ̀bẹnu sóṣèṣe ni níjọ́ tá a dìbò fún Buhari gbogbo Nàìjíríà ń tà ní lọ́kàn ni pé a. ẹni tó ṣe pé láàrin oṣù bíi mẹ́ta tí wọ́n fi ṣèjọba òun àti ìdí àgbọn wọ́n ti san gbogbo gbèsè nàìjíríà ó débẹ̀ tán náà ń ṣe gàràgàrà gàràgàrà gàrà wá pé ẹ sì kí ìsà. tẹ̀básọ̀nà ti ní pé báwo lọ̀rọ̀ ẹ̀bẹ̀ ṣe wáyé hmm. ìṣẹ̀lẹ̀ méjì ló ṣẹlẹ̀ àkọ́kọ́ òun ni ti pé ọláìyá bọ́ sí ìhòòhò ó lọ ṣe àdúrà fún Tinubu hmm. ìgbà tí mi sì dé àwọn àwọn pásítọ̀ jẹ́ kó yé mi pé Dávidi ó fi ìhòhò yin ọlọ́run ó fi gbàdúrà fún un hmm. gbogbo bó ṣe ń ṣe ni ọmọ Paul tó fẹ́ Míkáílì ló bẹ̀rẹ̀ fi ṣe yẹ̀yẹ́ hmm. ó wá ní ìwọ òun fi mí ṣe yẹ̀yẹ́ nígbà tí mo yin bàbá mi tó ju bàbá rẹ lọ wò mọ̀ pé bí mo ṣe ń ṣe yìí ó nídìí gbogbo ohun tó sọ yẹn ó wá jẹ́ pé kí ègún bọ́ sórí Míkáílì ọmọ Sọ́ọ̀ ó yàgàn títí dọjọ́ alẹ́ kò dé bímọ. Hmm. ṣẹ́rí ohun tí mo lọ ṣe yẹn gbogbo ojú tó ń wò mí náà tán bá ṣe mí nírú oore bẹ́ẹ̀ mo lè ṣe fún wọn hmm. téèyàn bá ṣe oore one thousand